بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله نشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون وإذا قيل لهم تعالى يستغفر لكم رسول الله لو رؤوسه ورأيته يسجون وهم مستكبرون سواء عليهم أستغفر أستغفرت لهم أم لم تستغفر لهم لا يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا على من على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون والله خبير بما تعملون padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣe ní rọrùn fún wa nínú fífẹ́ bẹ̀rẹ̀ láti ti bẹ̀rẹ̀ tafsir wa ti rọ̀lẹ́ yìí ní àyè ọba tí a dúpẹ́ fún alhamdulillah a dúpẹ́ fún lórí àlàáfíà tó fún wa a dúpẹ́ fún lórí ìmọ̀nà tó fi mọ̀ wá alhamdulillah a dúpẹ́ fún lórí àǹfààní tó fún wa lérí wípé à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba náà ní máa fún ẹni tó bá wù ú ní àǹfààní alhamdulillah torí pé ẹlòmíín bẹ òun náà ó yẹ kó nírò àǹfààní tí a ní ṣùgbọ́n nínú kádàrá tọ́lọ́ يريد المرء أن يطمنه ويأبى الله إلا ما أراد ويأبى الله إلا ما أراد يقول المرء فائدتي ومالي يقول المرء فائدتي ومالي يقول المرء فائدة ومالي وتقوى الله أفضل ما استفادا وتقوى الله أفضل ما استفادا وتقوى الله أفضل ما استفادا ó máa ń wo èèyàn pé kóun ṣe àkóhun láǹfààní sí tọ́lọ́run ọba gbogbo èèyàn tó bá jẹ́ ẹni ọlọ́run ọba ní máa ń jẹ̀ràn pé òun fẹ́ láǹfààní síta ọlọ́run. yuridul mariu àyìnwó tọ́ mẹ́rẹ́rù. ẹ gbogbo ẹ̀ náà ní ń gbèrò kí Ramadan tó bá dé a ṣe báyìí a ka Kùránì báyìí a ṣe báyìí a ṣiṣẹ́ rí báyìí a lọ tafsir báyìí gbogbo sẹ́rin lẹ́nu mi imac ń ti kọ́ lẹ̀ fúnra rẹ̀ pé òun ó ṣe. wàyà bá Allahu illa ma arada wàyà bá Allahu illa padà ṣùgbọ́n ìwọ̀n ọba tó bá wu ọlọ́run ọba nínú mo fẹ́ ṣe mo fẹ́ ṣe báyìí tí kùránì bá dé màá ka kùránì mẹ́wàá tí rọ̀mọ́tà bá dé màá ṣe báyìí màá bọ̀ gbogbo dára tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ṣe yá Allahu illa ma arada ìwọ̀nba tó bá wu ọlọ́run tó papọ̀ mẹ́rin ń bá tọ́lọ́run ọba nìkan ni ó ṣe nínú ẹ̀. yaqulu limari fa'idati wa mali. ẹ alamudani bá ń bọ̀ kálukú ní ma pariwo àbúrò ah, láti fẹ́ sọ̀rọ̀ níbàyí bó láti máa jẹun jàǹfààní àti dúkìá rẹ̀. wàtàkì wà lọ àbùdálùmọ̀ sàfádà wàtàkì wà lọ àbùdálùmọ̀ sàfádà. ṣùgbọ́n ìpayọ̀ ọlọ́run ọba àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ yìí afdọ́lù mustafada ayé afdọ́lù mustafada bihil insan ẹ ntó àǹfààní tẹ̀yẹ̀ lè ṣe ìdìbò rọ̀mọ́tọ́ náà báyẹ̀ láyé òun náà ní pé ẹni yẹn ó lékún nínú payọ́ lọ́dún rọ̀mọ́tọ́. wọ́n yà wọ́n tọ́jú abudọ́lù mọ́ sàfádà wàtàkùwà wọ́ọ̀yì abudọ́lù mọ́ sàfádà. ẹlòmíì ń bẹ ibi tí ọ̀pọ̀ táwọn dé lódi méjì lónìí lódi méjìlá lónìí tẹ́ máa bí léèrè kò lè tọ́ka sí iṣẹ́ olóore kankan tó ti ṣe láyé pé ó lóru oúnjẹ ṣàfùn tó bá sì tó di magribi yóò tún bá wọn sínú pàǹtàhàyà. وبدو الله أبدل ما تفادى وبدو الله أبدل ما تفادى. bẹ́ẹ̀ni ọlọ́run bá fún láǹfààní bíi tiwa yìí tó jẹ́ pé àjọ bẹ̀rẹ̀ tafsiru ni a jẹ́ pé yóò máa kéwú lórí suratul munafiquna lẹ́nu yóò sọ pé òun ṣàṣeyọrí òun gba tafsiri àwọn ayat tí ń bẹ̀rẹ̀ sọ́tún mọ̀nàfikún òun lè sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ànábì àti àwọn mọ̀nàfikì òun lè sọ ìdájọ́ ogun tó bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn mọ̀nàfikì òun lè sọ bìtí sóra gbé sọ̀kalẹ̀ òun mọ ìtàn bí wọ́n ṣe parọ́ ìyá zinamayawa Aisha àti àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun lè sọ bí Abdullahi ibn Ubay ibn Salul ṣe kú láyé. wọ́n bá kó ṣe bẹ́ẹ̀ fún wa. wọ́n tẹ́kí wọn láàyè àbọ̀dọ́ ló máa sàfàdà. oore ńlá ni látọ̀dọ̀ ọlọ́pẹ́ alihamudulilayi ní rọmọdọ́nà àkọ́kọ́ mo yẹjú sátú màfíkù téèyàn ò bá sá ni o ṣẹ́dútù ni o téèyàn ò bá sá ni téèyàn ò bá sá ti mọ àwọn ẹ̀kọ́ àti ìdájọ́ tó rọ̀ mọ́ nǹkan náà torí bẹ́ẹ̀ ọlọ́run ọba àánú ni kì í ṣe gbogbo ẹni ó gbèrò kó òun fẹ́ ṣe irú ẹ̀ lọ́lọ́ yọ̀dá. wàyà bá wọ òun ìlànà àròdà wàyà bá wọ òun ìlànà àròdà. wàá sì kò sí nǹkan tí ò lè fà á kó kéèyàn má rí àti àìmọye nǹkan ló lè fà á ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kà wá yẹ kò jẹ́ kí ìdíwọ́ kẹ̀kẹ́ kó kọlù wá àwa ń bẹ ọlọ́run ọba náà lórí pé à ń dúpẹ́ pé a fẹ́ parí ìdájọ́ tọ́lọ́run ọba sọjọ́ tó mọ̀nàfikù lénìí kọlọ́hún àwọn sóràrù tó sówàrù tó kù níwájú náà tá a fẹ́ mẹ́nu lé kọlọ́hún kó má fi àárẹ̀ ṣe wa lérí ẹ̀. kó má fi àjálù ugbó kọdí wa lérí ẹ̀. kó fún wa lójú àti àyà àti mọ́ni àti màtàláfíà àti gbogbo ń ó fi ṣe nǹkan náà. kọlọ́hún kó sì dání ìbádà lọ́wọ́ wa. kó jẹ́ kó wúlò fún wa láyé ń bì. kó jẹ́ kó jẹ́ ẹ̀rí fún wa ní àlùkìyámà. àmín. àti sàlàyé lánàá kọ́lọ́run ọba fi sọ wípé sàwa ọ̀nà àlẹ́ ẹ̀hẹ́m. sàwa ọ̀nà àlẹ́ yìí látọ̀nù mọ́rútà lẹ́hùn amúlọ́rù tó ṣàkíbìrún lẹ́hùn láyà kíbìrún lọ́hùn lẹ́hùn iná lọ́ọ̀lá yàdìlì kàwọn mẹ́lì fásitì ọlọ́run ọba sọ tí wọ́n dẹ́wò pé ànábì àti kàyára rẹ̀ afọ ní kò sẹ̀sà èyí tó bá wọ̀ nínú ẹ̀ tó bá wọ̀ sọ̀rọ̀ àforíjì fún wọn. ó wọ̀ ọmọ tọrọ àforíjì fún wọn ó tọrọ fún wọn ó tọrọ fún wọn. ẹ̀yà kí bí ọlọ́run làwọn ò ṣe tán láti forí jì wọ́n. inna Allaha la yahdil qawmal fasiqin. a sì ti sọ wípé kẹ́ni kó má lo àyà yìí ó mọ̀ mi sẹ̀rí fún wa pé sẹ̀rí bá kìyàrò ọlọ́dún kára bí o ṣẹ̀ṣà. ẹ̀sà yẹn kọ́kọ́ wá kọ́bùlà náà yìí síwájú kí ẹ̀kọ́ fún ni ó tó dé pé láàtú sọ́ọ̀lì àlà àhàdẹ̀ mẹ́rin ọmọ àtà àbàdà. láàtú sọ́ọ̀lì àlà àhàdẹ̀ mẹ́rin ọmọ àtà àbàdà. àyà ilé ìdí tí wọ́n ti tọ́wọ́ bá ilé ọlọ́run bá fi kílíà tí mùnáfíkún ni ẹ̀rí pé ó ṣe bẹ́ẹ̀ fún Ubayy ibn Salul látara ṣáfákọ̀ ṣáfákọ̀ ni àánú tí máa ń gbéyàn àánú tí máa ń gbé baba sọ́mọ ọkọ síyàwó tọkọ bá sàárẹ̀ yóò sì máa wù ìyàwó bí ẹni pé kí àárẹ̀ yẹn bọ́ sórí ẹ̀ kí nìyẹn ṣàfàkọ̀ ẹ anabi sọlá ń fẹ́ oyin tó wù anabi ni pé kí gbogbo èèyàn ó mẹ́nà wọn sọ anabi wí pé gbogbo èèyàn ó lè mẹ́nà kódà wàyí náà ọ̀rọ̀ yìí náà arọ́ sùtà kódà kó wù anabi kó sojú kúkúrú bẹ́ẹ̀ gbogbo èèyàn ó lè mẹ́nà anabi ìfẹ́ yẹn àánú tí ń bẹ lára anabi yẹn sọlọrọ sálàm ní ló fà á tó fi gbé Ubay sórí ẹsẹ̀ rẹ̀ tó fi dá òdá sí i lára tó fi fún ní aṣọ kó wọ̀ ọ́ aṣọ anabi ni wọ́n fi sin Ubay ńlá fi mẹ́rin wá wípé wọ́n fi ẹ wọ́n bí nílé kéwú bàbá èèyàn jó ní mímọ̀ kò sọ̀wọ́dọ̀ ní mímọ̀ bàbá èèyàn jẹ́ ànábì tàbí èèyàn jẹ́ àràbàbà ànábì kò sọ ọdọ ọmọ àlìjẹ́nà. ìnìfúta kọrin tàbí àbá yìí làwọn ṣàrọ̀ fún kò lè nà sọdọ́ kúta wàlá kí n bí sàmá wàlá dùn kò lè nà sọdọ́ kúta wàlá kí n bí sàmá wàlá dùn. ìnìfúta kọrin tàbí àbá bó bá fi àwọn bàbá kan yẹra. ìnìfúta àwọn ni wọ́n kó kéwú débàdàn àwọn náà kó tó kí délẹ̀ yorùbá òun ṣe fákùrù ni òun fi àwọn bàbá rẹ̀ yànrà òun yànrà ló ń ṣe lọ. yìí ni fòtàkọ́rí tàbí àbá ìlà ọ̀ṣọ̀rọ̀ fún un. tó bá fi àwọn bàbá rẹ tí wọ́n jẹ́ ni yìí ṣe àṣe yìí fúnra rẹ. kúlínà sọdákùtà wàlákin bí sàmà wàládùn. kúlínà sọdákùtà wàlákin bí sàmà wàládùn. ara dédé ẹ̀sìn ni pé àlìjáró wà tààrí à nítorí wípé ìwà ọ̀yà ọmọ àlè káwá torí ẹ̀ dá gbogbo sí àwọn bàbá rẹ̀ mọ̀ kúlìnà sọ̀dákítà. kúlìnà sọ̀dákítà wàláàkì. a nẹ sọ̀dákítà èyí tó sọ nípa àwọn bàbá pé àbá ni wọ́n níwọ̀n bá bí wọ́n ṣe mọ́ wọ́n gbìyànjú. wàláàkì bí sàmà wàládùn kúlìnà sọ̀dákítà wàláàkì bí sàmà wàládùn ṣùgbọ́n ọmọ bú ni wọ́n filẹ̀ ọmọ bú wọn rí ẹ̀yìn rẹ̀ filẹ̀ ọba ẹ̀yìn wọn jẹ́. kùlìnà sọdọ kúta wàlá kí n bẹ ìsàmà wàlá dùn. ẹ ìlàbí sọ̀rọ̀ lánàá nípa àwọn tí wọ́n ní àfijọ irú àdánwò tí àwọn mọ̀nàfíkì tàná ní láti sọ̀rọ̀ nípa àbí bùkọ́rí kàdí. kùlìnà sọdọ kúta wàlá kí n bẹ ìsàmà wàlá dùn. alábìjámi ìntàfẹ́ lò níbi ànábì ó gbé sẹ́gbẹ́ ó gbé sórí ẹ̀tàn ó forúkú dàdú ó fún ní aṣọ rẹ̀. àwọn olùkọ́ tó kẹ́ sọ wípé ànábì ṣe bẹ́ẹ̀ nítorí wípé ìgbà tí wọ́n ja ogun tàbí ká sọ wípé abdullahi bin ubayi bin salul òun náà ti ṣe oore kan fún ànábì rí. sallallahu alayhi wa sallam. ẹ̀rí wípé èèyàn ò lè burú burú kó mọ̀ ní dáadáa la hmm. èèyàn ò lè burú burú kó mọ̀ ní dáadáa. a kò ṣeé ṣe láti sọ fún wa yìí pé la yufraku mu'min mu'mina in kariha minha khulqan radiya minha akhar oṣooṣọ́lọ́wọ́ bá ní mùmíní kan ò gbọ́dọ̀ jókòó ó fẹ̀yìn tí kò ní bàrà gbájá mo héètì wọn pátápátá ah, obìnrin sọ bẹ́ẹ̀ fọkọ rẹ̀ bá ọkùnrin mi ń sọ bẹ́ẹ̀ fún yàgbẹ́ ah, ah, ìgbàlá fífọ́ ra mo rò fún yàrá mo héètì ẹ̀ pọ̀ ó ń sọ ọlọ́run ní mùsùlùmí kan ó mọ̀ héètì mùsùlùmí kejì ìrọ́bì yamini ha nkari yamini ha kulukọ tó o bá rírọ àkàrà mùsùlùmí ọmọ ìyá rẹ bóyá ọkọ rẹ owó nǹkan tó ẹ̀sìpẹ́sì o ba lára rẹ o kórìíra nǹkan kan lára rẹ tó o dẹ̀ rí tẹ́lẹ̀ o ṣe ọlọ́ni wò ó dáadáa rọ́bì yamini ha o rí nǹkan míì tó wù ọ́ lára rẹ wọ́n sọ pé àbúrò mara mú obi sì mọ́ sọ̀rọ̀ tó bá fẹ́ kó mọ̀rọ̀ sọ wò múra o bá sì bó bá lọ bó bá bọ̀ yóò ra bisikíìtì yóò ra gudugudu yóò ra sóbò yóò ra gbogbo ẹ ẹ ẹ ibi tó ń da sínú. àpò náà wọ́n sì dà á sí. so tó bá pẹ́ ọkọ̀ tiẹ̀ gbogbo nǹkan gbá gbogbo nǹkan àbúfi dá wà láyé tó ní ọ̀rọ̀ ká máa kó àwùjọ yìí náà ni wàhálà wọn ibi tó kù sínú gbà bẹ́ ibi tó da sí yẹn máa fi bẹ̀ wò. kò sẹ́ni kẹ́kẹ́ lillahi kamal ọlọ́nìkan ló pé bí Ubayy ibn Salul ṣe nígbà tí Ànábì sallallahu alaihi wasallam òun ló yá Abbas Abbas yẹn tó jẹ́ tani ó jẹ́ ẹbí anabi sallam ẹ sẹ́mi pé ó ní ó amú anabi ó ní ó bí walidu abdullah ó ló bí abdullah ibn Abbas sahabiyun jalil radiyallahu anhuma ajma'in. àwọn ni ó fún Abbas ìbáyìí náà ti fún Abbas ó ti dá sọ ọrú rí. ó dá àbáàsì nígbà tí àbáàsì bùkátà ẹ àwọn olùkọ́ tó sọ pé torí ẹ̀ lànàbì náà fi padà sọ pé abdullahi ọmọ abdullahi olóòfẹ́ aṣọ mi tọ̀ abáàdá náà ṣe á lórí ló fi gbé asọ rẹ fún ẹ ó fi á ní ibi tí nìyẹn kò sí àjẹgbé nínú sí ọ ó wa náà ń bára òfin tó náà bá lọ lásìkò tó ti parí rárá ní wọn lọ bá five hundred ti láti ní eléyìí mùkáfà nìyẹn mùkáfà nìyẹn ó ṣe ẹ̀san tó ṣe padà pọ̀ àwọn sọ fún wa pé àṣìlátù kéèyàn ó sọ pé yẹn da ìbí pọ̀ lẹ́yìn sàtìbílì mùkáfà kìí ṣe mùkáfà ní sílà ó ní ànábi kí ni gbà lérò ó ní ké nísìnyí nínú fámìlì wa ẹni tó bá wá yín èyí náà mọ̀ sí kí ni mùkáfà ẹ̀dí ṣe sílátù rọ̀hìn sílátù rọ̀hìn ni pé ẹni tí ò wọ́ ìwọ wa ẹni tí ń já okùn rẹ pé àbá yẹn ó ti di tẹ̀blígì sọ gbogbo gbogbo wọn tẹ gbogbo ẹ tó bá ti ní irun gbogbo fìṣòkò tó lẹ tẹ̀blígì ni wọn wá ti pọ́ọ̀tì inú fámìlì yìí wọ́n mẹ́wàá pé ah, bó o bá ṣe ẹ̀rí wá wọn lọ pé fóònù ah, ẹ̀rọ àṣà fún ní kì í náà ni o bó o níṣẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ ọlọ́wọ́ gbàdúrà wa o tí wọ́n ti rà lẹ́yà jẹun ọba pàkórí sílà nìyẹn ẹni tí èébèrè rẹ kò mọ̀ wá sílà tó rọ̀ kì í ṣe mùkáfà mùkáfà níbi àgbàdo alágbájá àwọn ọmọ wa bẹ̀rẹ̀ mílẹ̀ wà wọlé mùkáfà ni yàtọ̀ mbẹ́lẹ̀ àrẹ méjèèjì alimuhim anabi sallam wọn ní Ubayy ibn Salul ti yá abasu lásán rí anabi fífún lásán aláyé hàn anabi ṣàṣe dáadáa sí ṣùgbọ́n kò jẹ́rìí fún wa pé tá a bá rí mùnàfíkì àwọn afọ́nisúnà tá a sọ pé oníbídà mọ́jọ́kọ́ tì tó bá kú mọ́ lọ́bìjà náà rẹ̀ tó bá ti bá bídà rẹ̀ dé gángan tí o fẹ́ gbé tọ́nà kan tí o fẹ́ wọlé tí mẹ́ ṣáàjàrọ̀ ni bákan náà wàtàwọ̀ bí ìkàlà láti lè bá a sọ pé n ti ń ṣe yẹn tí o dáadáa ولذلك النبي صلى الله عليه وسلم قال له ولا تصلي على احد ولا تصلي على احد منهم مات ابدا ولا تكن على قبره اتولاري نبا وي بي كاتو لو تي مو افا لون دي باري سورا نا اتولاري نبا وي بي لا تامنن ولو امسيت في حرمي لا تامنن ولو امسيت في حرمي ان المنن المنايا بجنبي كل إحسان إن المنايا بجنبي كل إحسان إن المنايا بجنبي كل إحسان ànábì ló gbé òbá yìí sẹ́sẹ̀ yìí tó fasọ rẹ̀ wọ́ yìí tó tutọ́ sí láàyè tẹ̀bírí ìkàlà láti fún ní àlùbáríkà. لا تامنن ولو أمسيت في هرمي àbá ni bá fọkàn balẹ̀ pé o ti dọ́mọ àlùjẹ́nà wàlà àmúṣẹ́yìntà fi harọ̀mì ó dà kó jẹ́ pé nígbà tí títẹ́ dé bọ́ tilẹ̀ ilẹ̀ ìgbésí ayé rẹ̀ ṣubọ̀ inú kábà ló kù sí. làtàmì nínú lọ́wọ́ àmúṣẹ́yìntà fi harọ̀mì. ẹlòmíràn ni ẹ̀mí yá jìdá àti lọ́ra yìí ẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ̀yà ló sọ̀rọ̀ wàhálà yìí pa ó jọ àdìdá ti ó kó tó dọ̀rọ̀ lẹ́nu. làtàmì àmúṣá ìkọ̀fin àròmí. etí máa ń kó àwọn súnfí lójú nìyẹn. látàmú tó bá wo ìbàdàn gà á àlìsẹ lẹ́nu ọdún àlọ ń wáyé márùn láàmú ìlú aláìlá là ń ṣe lójúmọ́ a sì ṣe kùránì gan láàrin ọjọ́ méjì àti mú balẹ̀ yóò wá ìkéde yẹn ó kọ di láàá ti gbé ànábì gbé wùbá yìí lẹ́sẹ̀ ó fo lásán rẹ̀ tí wọ́n fi sí ó tún tọ́ sí i la láti tọrọ àlùbáríkà fún ọlọ́run ọba ní ìyà ni ó jẹ. látàmú ní nàwọ̀rọ̀ àmúṣá ìtọ̀fẹ́ ọ̀rọ̀ mi iná ìmọ̀láyà àbíjàmbá wọlé sani iná ìmọ̀láyà àbíjàmbá kọlé sani. oníkálukú ni ọ̀nà méjì sílẹ̀ fún ìmọ̀ àtọ̀rí kò fi jẹ́ nà áwòtọ́rí kò fi sàyìn ọ̀nà àlùjánnà sí fún wa bá ṣe wà láyè ọ̀nà náà sì sí fún wa ọlọ́run kó bá ní títí ná. ló fi jẹ́ pé téèyàn bá dénú sàárè wọ́n kọ́kọ́ fi hàn pé wo mọ́kà àdó rẹ̀ nù náà nìyẹn ẹ má ti wo iṣẹ́ ìtọ́jú ah, gba ilé ìpàṣẹ wọn ni wọ àga rẹ̀ nù lé náà nìyẹn iṣẹ́ rẹ̀ tó wá ṣe yìí ọlọ́run bọ́ ti bọ́ di kèfèrí kan ní ọ̀lọ́ lòún bẹ́ẹ̀ inna limani yabi jamba kulli insani inna limani yabi jamba kulli insani. ó pé mùnàbìkì ẹ fẹ́ àwọn oníbìrì àtọ́jẹ́ pé bàbá rẹ jẹ́ àfa àbí bàbá rẹ jẹ́ wòlíì àbí bàbá rẹ nílé kí wà bó dùn ànípò ńlá àbí fẹ́ràn gọ́ọ̀mẹ̀ntì fún yàn nípò kò sọ́ọ́ dẹni ọlọ́run kò sọ́ọ́ dẹni ọlọ́run èyí ò bá níjẹ́ àbẹ́wò ni ti lọ rí. iná limọ̀nà yà gbèjàmbá ẹ̀kú lè sani. ọba àníjẹ́ tí kò mọ̀ fún olókè kò mọ̀ fún lẹ̀ ọ̀nà àlìjẹ́nà àti náwó àwọn lẹ̀ fún ọ. iná limọ̀nà yà gbèjàmbá ẹ̀kú lè sani. ká lè wá parí ẹ̀kọ́ náà ọlọ́run wá ní yá ayọ̀ aládì náà mẹ́nu. yá ayọ̀ aládì náà mẹ́nu látúlẹ̀ kún àmúwálò kún wàlá. يصدكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون adi lè wá gba ẹ̀kọ́ a ti sọ ọ̀rọ̀ àwọn mọ̀nàfíkì bí wọ́n ṣe ń lọ ayé a ti sọ àwọn àpéjúwe péjúwe wọn kí irun súnbí wọn kí n ti ṣá fi irun rọra àtàwọn nǹkan tá a fún wa nínú tíra bọ́n káwa lè bá wa mọ́ dàbí wọn torí pé kò sáà nígbà sọ̀rọ̀ àwọn mọ̀nàfíkì tí wọn náà bá wà lára wọn ó jẹ́ hujjatun alayki yẹn ó jẹ́ rí ilé olórí ọlọ́run afẹ́ kọ́ alẹ́ kọ́ fún yẹ́yọ́ lẹ́dínà. yá ayọ̀ lẹ́dínà amánú. ọlọ́lẹ́yìn tẹ gbà wá gbọ́ tẹ nígbàgbọ́ nínú tá à ń sọ fún yín. látúlìhì kan àmúwàlù kan wàlá àwòlàdù kan à ń fi kiri ńlá. ẹ jẹ́ látòlí hikùn ẹ má jẹ́ kó kó àìrójú bá yín. látòlí hikùn àmúhàlùkùn wàlá àwòlàdùkùn. nǹkan méjì kan ń bẹ téèyàn bá ti ní tàbí bí ò bá ní fìtínà ní méjèèjì ó ní kò ní fìtínà méjèèjì látúlìhìkan àmúwálùkan aláàládùkan àǹdìkìrìlá. ẹ má jẹ́ dúkìá yìí dúkìá ilé tó kọ́ mọ́tò tó ní ilẹ̀ tó ní gbogbo owó rẹ ti ń bẹ ní báńkì àmúwádùn yẹn kìí owó nìkan gbogbo dúkìá rẹ pátá tí wọ́n lè kíkọ́. látúlìkùn àmúwálùkùn wàlá àwòládùkùn àǹfìkìrìlà. bẹ́ẹ̀ náà ni ọmọ méjèèjì yẹn bí ìyẹn bá ní wàhálà náà béèyàn ò bá ní fìtínà. látòlérè kan àmọ́ wá ló kan wà láàládò kan àǹdékèrè ńlá. ó bẹ̀rẹ̀ abẹ́rẹ́ kíkà fi sọ pé wàhálà ní béèyàn bá ní bí ò ní fìtínà torí pé ẹni tó ní tó lówó tó ní dúkìá dúkìá yẹn ó lè kọjí níbi ìrántí ọlọ́run ẹni tó lọ́mọ ọmọ lè sọ́ di kèfèrí ọmọ àìmọye obìnrin tó torí ọmọ di kèfèrí wàhálà ọmọ náà ni mò ń ṣe ah ìfẹ́ ká pọ̀ mọ́ mi bí bá yọ ọmọ wọ gbẹgbẹ ẹgbẹ́ funfun làwọn ń ṣe o ẹgbẹ́ funfun làwọn ń ṣe o ẹgbẹ́ ẹ̀tọ́ ọmọ ah ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ nìgbẹ̀yìn tulikum amwalukum wala auladukum an zikrillah. téèyàn bá ní olùkọ́dé téèyàn ò bá ní kọ́ bó dáyà ṣe bá lọ àwọn afáàn téèyàn ò bá ní wíwá rẹ̀ mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé o mo fẹ́ nímọ́tò mo fẹ́ kíndé nàlájà o mo fẹ́ bímọ o wíwá gbogbo àti dúkìá àtọmọ ó lè kọ́ díyàn kó níbi tọ́lọ́ àmúwálùkùn wàlà àwòládùkùn àǹdíkìrìlá. àìmọye alùsùnà tó jẹ́ pèsè nítorí bó ń wọ́mọ. فانطلقوا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا ẹ títí àmúsà àti Khidir yẹn nígbà tí ọ̀pá ọmọ ẹ̀dùnkẹ́ ọmọ náà fẹ́ ní àsìkò wàá parí ẹ̀ ọmọ náà fẹ́ jẹ́ fìtílẹ̀ fóbi rẹ̀ kí ló padà sọ nígbà tí sọ yìí tó wà bí àyẹ̀ndẹ̀. wà á má yúkúlẹ̀ mufakana abawahu mu'minain fakọ̀ṣínà ayùrìnkọ̀ọ́ máa tòkòyánà wà kúfúrọ́. فالغلام فكان الغلام أبواه مؤمنين فخشينا أن يلهقهما طغيانا وكفرا. àwọn òbí ọmọ yìí nígbà tí wọ́n wà láyé tí wọ́n lu ayé lọ wọ́n sì lu ayé lọ kọ́mọ yìí tó dé èèyàn dáadáa ni wọ́n tọ́mọ yìí bá dàgbà tán. Ah, ó ní wọn ó sọ wọn di kèfèrí ni. fàrọ́dínà ayélujára máa khayran minhu zakatan wà aqraba ruhma. ayé ọlọ́kọ̀ bá wà ní tọ̀ وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يريكهما طغيانا وكفرا bẹ́ẹ̀ bá ń sin lọ́n alábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní umama bintu Zainab umama tó jẹ́ ọmọ Zainab tó jẹ́ ọmọ anabi anabi amẹ́gbẹ́ lórí irun anabi sam amẹ́gbẹ́ umama dání tánàbí bá ti wá sùjúdù wàdọ̀ àhà anabi yóò gbé kalẹ̀ tọ́ba tó ti fẹ́ jìde yóò sèké yóò tún gbé nǹkan rẹ̀ bọ́mọ ti rí nìyẹn anabi ti ń ṣe kútúbà rọ́wọ́ rí tí asanu tí wọ́n àwọn yẹn àwọn ò tiẹ̀ àwọn wọ́n tiẹ̀ nífẹ̀ẹ́ anabi púpọ̀ anabi sì rí wọn tọ̀ ọ̀nà ògísọ̀ ọlọ́run bá sì sọ̀ kalẹ̀ wá àtọ̀rọ̀ mi báyìí ọlọ́gbé nǹkan rẹ̀ pé tọ̀ àwọn ọmọ mi yìí tọ̀ ọlọ́run fún wọn ṣe rọ̀ ìhánà fún mi ni. المال والبنون الزينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا àti dúkìá. zinatul hayati dunya. méjèèjì ẹ̀ṣọ́ ayé ni wọ́n jẹ́ ọlọ́mọsára ẹ̀fọ́ wa. wal baqiyatu salihatu khayrun inda rabbika. ṣùgbọ́n ẹni tí ó tí ó ní wọn tí ó ṣoríire ó lẹ́ni tó bá rí wọn lò sí tọ̀tọ̀ náà àti tànàbí o wal baqiyatu salihatu. ẹ ìgbẹ̀yìn dáadáa yóò wà fún ẹni tó bá rí wọn lò dáadáa síbi tọ́lọ́ àti tànàbí. khayrun rabbika thawaban wa ونعم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله عن ذكر الله ẹ má jẹ́ kí dúkìá tẹ fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wa tó bá fi ṣe seven thousand lọ wá lágbo nígbà tí wọn bá pè ọ níbi rí yàrá ẹgbẹ tó sáà sẹrí Ọlọ́run kò ṣàlùbá àwọn ẹsẹ mẹ́rin abájì ní alukọ yẹn ó wẹ wèmí náà wàhálà ìràwé iṣẹ lórí rẹ pọ aṣáájú Ramadan yìí ṣe bọ tí wọn ò pé seven thousand kò lè gbé àbùkátà àti lè gẹ but irú bí báńkì ṣe pè mí sí at least one more seventy for a start so ìmọ̀ ṣe sọ́ra pọ̀ tí ó pọ̀. لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ẹni tó bá ti wà báwọn ó ti gbé kúrò níbi ìrántí ọlọ tàbí dúkìá náà lèyàn mú tó lọ èyàn ṣe délọ ìran sọ wọn wá pè rún wọn pè rún èèyàn wá dìde lọ kírun dúkìá yẹn iṣẹ́ yẹn ti gbẹ́ni yẹ kúrò níbi ìrántí ọlọ. lọ́ọ̀ tó ní gbogbo tí ẹ máa ń pè ní ìrántí ọlọ́run pátá ó lè jẹ́ ẹ̀rọ ó lè jẹ́ àwẹ̀ ó lè jẹ́ àgárù táwọn fẹ́ ló ṣe so èyàn èyàn ta gáàsì ní ìsìnkú níbi ọmọ sí àtàrù. dàtúlì kan wà mú àlùkò wọn dà ọ̀là àdókò àǹdíkiri ńlá. bẹ́ẹ̀ bá ń wa ọ̀kadà tàbí mọ́tò kò ní kó mọ̀ sí àǹkárù. látòlí kan àmúwálùkọ wàlá ọ̀làdùkọ àǹdíkiri ńlá. bẹ́ẹ̀ jẹ́ olùkọ́ ó mú bá ó mú wá ewu lẹ́ fi kọ̀ǹkan ó mẹ́fun lọ àbí àwọn tí wọ́n ti modernize lé ní ó fi ń kọ̀ǹkan kò gbọ́dọ̀ gbé ọ kú níbi ìrẹsì ọ àìmọye àfa àti ọmọ kakí báwọn yẹn ó sì mọ pẹ̀lú àsìkò ó sì mọ bọ́ọ̀lù báyìí àmọ́ àwọn oníṣúná wọn. látòlí يفعل ذلك ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك فأولئك هم الخاسرون okùn tí bẹ́ẹ̀ láàrin àyà àti tá a túbọ̀ torí pé sẹ́mi pé nípìnlẹ̀ ẹ̀tọ́ gbàgbé in tó so Abdullahi ibùdó bá ibùdó sọ̀rọ̀ di ọ̀tá ànábì ọ̀rọ̀ ayé ni ipò tó fẹ́ jẹ tí wọ́n ń gbẹ̀rẹ̀ nìkan náà bí o tó dé iná bí nínú pé o ah, sì wá di ọ̀dà gbogbo òkú táwọn kàtàlájì fẹ́ fi mí sí lọ́dàrú wáde ntọ́ wa kò di tó kọ́ di nìyẹn tí òfin gbà fáwọn nàbí ní ti wọ́n ẹ̀kọ́ ṣe gbà. wàdí ẹ̀yin náà ẹ̀ mọ́ dàbí wọn oníkàlùkù wàhálùsùn nàmí náà yóò máa jẹun pọ̀ ní stylishly pé ah, ọ̀rọ̀ bí iṣẹ́ náà ní òwe kiri gàgà àìmọye àìmọ̀ ń bọ̀ ẹlẹ́yàmí nínú ilé tó wà yẹn náà oúnjẹ ni wàhálà tiẹ̀ ojú àwùsí ọkọ ojúṣe ọkọ yóò dáná dáná aago mẹ́ta àbọ̀ ọmọ òtí kìí sórí wọn ti kìí sórí aago mẹ́ta àbọ̀ nígbà tó bá fi níbi ètò fọ ọfọ wọn ó sẹ gbé àjà rẹ wọn kìí sórí kẹtó láwọn sálámà náà àásì tó ti wọlé wọn ní jámù náà ní jámù sórí ni látò ní ikọ̀ àmúwálùkọ̀ wàlá àọ́ládùkọ̀ àǹfikìrìlá. ṣé ìyẹn wà indal haja wà darura ìyẹn wà tí bùkátà kẹ tí a retí tó bá ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ sí rẹ̀ ẹ pàṣẹ rẹ̀ pé nínú ṣe àwọn ọ̀dọ́ fi tàkìrì sọ̀rọ̀ wọn mọ̀ fìrún lọ́ra. وإذا قاموا إلى الصلاة قاموا كسالى ìròjú tó bá fẹ́ kírun wọn rí kí pẹ̀lú ìdùnnú ìbànújẹ́ òde báwọn àti ṣàlàyé yẹn ní àná ká má jẹ́ kí dúkìá tá a bá ní ẹlòmíì mọ́tò ní wàhálà rẹ̀ ẹ̀jẹ̀ ń kílẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn dáìbà alùsùn náà yìí àwọn ọmọ ìyá wa tí wọ́n wá mọ́tò taxi ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n gbọ̀kàrà àwọn èékìrùn jẹ̀mọ́ o pọ̀lọpọ̀ wọn ẹ̀rọ ẹ̀yin tẹ́ bá ní wọn lọ́rẹ̀ ẹ̀ máa ṣe wá àti fún wọn wọn ẹ̀ kírun jẹ̀mọ́ o àbí mi ò lẹ́yìn mọ̀ ti kírun jẹ̀mọ́. làtúlìkùn àmúhàlùkùn wàlà ọ̀làdùkùn àbíkírìlá. nígbà tó bá gbé láti géètì dálákíá ní one thirty yóò sì yóò tó bá tún jẹ́ lákàkà sí pé yóò tún dó yóò tún ṣe tó dọ̀bù tó dọ̀bù yóò tún gbé géètì géètì ìgbà tí yóò bá fi bá ògbà yẹ wọn lọ kírun sí à ìmí inú wọn máa ń jẹ́ pọ̀ ní èmi torí pé ọwọ́ àlásà tó ló ń bẹ lọ kí yẹn náà tó àsìkò tó àsìkò ń gbàdúrà tẹ̀mí. la tulhikum amwalukum wala auladukum an zikrillah. àwọn salaf rahimahullahu ta'ala wọ́n ní táwọn bá nínú ṣe sí àwọn mùnáfìkì ni pé irun èèjọ wọn lójú ẹ lọ wo sufi irun èèjọ sufi lójú. táyì máa ń kàkà abá kí ni ṣé kẹfẹ́ ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí mo wà ní haram ẹnìkan